Títí ìsìlá, àti tí kò gbà rẹ̀, omi tí ó bá ti lọ mọ ọlọ́run tí ọlọ́run tó kúrò àlábì ìfẹ́. Tó mọ ọlọ́run bá lábì dáadáa, ó kú pé màá rí bọ́tún ìsìlá. Ìsìláàmù tó ló ń ṣe wọ̀dọ̀ àwọn understand ìsìlá. Ó gbọ́dọ̀ understand mi. Wọ́n tẹ́lẹ̀, kò ní bí wọ́n kọ́ ọmọ ìsìláàmù pé àti ìsìláàmù wọ́n ti ṣà. Màá rí bọ́tún ìsìláàmì bíl àdìlà. Látàtà àlàmù ìsìláàmù àjẹkìlì. Mọ̀ ما قد يسير على وزير هكذا وجدنا عليه هذا ايبا تبغى غباواتي من جنانه ايبا غباواتي من جنانه غباواتي من بغنانه مثل هذا الاسلام ليس هو الاسلام الذي اراده الله ورسوله الإسلام الذي اراده الله ورسوله هو الاسلام الذي تتعلمه وتعلمه بالادله بالماذا؟ Mọ́mù every day. Ó fẹ́ sí ni ẹ̀rí wo ló ní gòkè. Ó fẹ́ gbàwẹ̀ ẹ̀rí wo ló ní gò gbàwẹ̀. Olóòní jẹrẹ́dẹ̀ ẹ̀rí wo ló ní gò mọ́ jẹrẹ́dẹ̀. Olóòní jẹ ajá ẹ̀rí wo ló ní gò mọ́ jẹ ajá. Ṣùkòjì ọjọ́ lókè ẹ̀rí wo ló ní gò dùgbò lókè. Ó fẹ́ fi nùgbọ́n lẹ̀ ẹ̀rí wo ló ní gò fi. Mọ́mù fi nùgbọ́n lẹ̀ pé ah, àwọn èèyàn pọ̀ tó máa fi nùgbọ́n lẹ̀. Wà èèyàn máa pàrọ̀ náà pé ah, àbá ṣe jẹ́ fi nùgbọ́n. Àlàáfíà tó ṣe Muhammad Abdul Wahab alayhi rahmatullah ó ní ká àkọ́kọ́ tó dọ́ọ̀rọ̀ ẹ̀yìn lé lórí àtìlẹ̀ tọ́lọ̀ kò ti ṣe máa nábì rẹ̀. Ọmọ àrífàtú yìí ní ìsìlá lọ mọ ìsìláàmù mẹ́kọ̀ọ́ wa mọ ìsìláàmù pé mo mọ ìsìláàmù báwo yẹn ti ń ṣe mọ ìsìláàmù pẹ̀lú bóò. Ìwọ obìnrin bẹ́ẹ̀ lo jìbá àbí ẹ̀kọ́ ẹ̀rí wo ló ní kó máa lo jìbá ìwọ obìnrin bẹ́ẹ̀ lo lẹ̀kọ́ ẹ̀rí wo ló ní máa lò ó òun kírun ẹ̀rí wo ló ní kó máa kírun òun òun ṣàdùàlá ẹni olóríkó ọmọ ìṣàdùàlá ó sọ subhana rabbiyal azim lébi rúkọ ẹni olóríkó ọmọ sọ bẹ́ẹ̀ subhana rabbiyal a'la ẹni olóríkó ọmọ sọ bẹ́ẹ̀ ma'rifatu islam هنا أذكر لكم فائدة عظيمة رحم الله الشيخ العلامة محمد بن عبد الله أنا بأخيرك نظر لنا تسوى في معرفة الإسلام بالأدلة كاري أبراني وتعرف عليه wọ́n kó wa lọ́mọ lọ àríyọ̀ wọ́n kó wa lọ́mọ lọ wọ́n kó wa lọ́mọ lọ àwọn ọmọ wa wà mọ̀ kó wọn mọ̀ kó wọn. torí pé àwọn ọmọ tá à ń sọ yẹn wọ́n ń ṣe ìsìláàmù lóòótọ́ láàbí bílá adébìlà bílá bílá ìsìláàmù náà ń ṣe wọn nímọ̀ lórí tó ṣe wọn wọn nímọ̀ lórí ẹ̀ so wọ́n tẹ̀ ń ṣe pé àwọn dájú wa bí wa fún ẹ̀ àwọn mọ́mi wa náà wọ́n so bọ́sẹ̀ ń ṣe ń yẹn sójọ́ tí atẹ́kùn kan bá fẹ́ atẹ́kùn yẹn áìsì láti gbé wọn lọ because Islam wọn ò jí basis yẹn Islam wọn dàbí ilé tó ní foundation ilé tó bá kọ́kalẹ̀ tí ò ní foundation tátẹ́kùn lábá jẹ́ kí yóò lè sí lélẹ̀ kí àgbàrá bá jẹ́ kí yóò lè sí lélẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tó ṣe Islam tí Islam ò ní foundation tó mọ́lé lórí kò ní sí ìmọ̀ Islam ẹ kò ní kàtà ó kàtà sí náà níjọ́ tí ìjì ayé bá dé sí yóò dé tátẹ́kùn kan ó bá dé sí yóò dé yóò fún wọn lọ́pọ̀ ìyẹn ló bọ̀lọ́ jẹ́ sí tàbá kẹ́kẹ́ mọ́ tó wà lọ́mọ lọ́mọ ìntàlọ́lọ́pọ̀ ọmọ wa ni pé màá rí fọ́tún ti dáa tó bá ti sọ fún òkú sọ ọ̀tún kan ìjẹ́ kò lè pọ̀ fún ọ̀rẹ́ sí because wọ́n ní evidence lórí ṣùgbọ́n sọ ìsìláàmù tó ń ṣe tẹ́rà ní evidence lé lórí easily ní àpolówó lórí fẹ́ ṣe ní káwọn yóò ṣe ní rídìn tó fi ṣe lé òun náà ni kò fi ní rídìn láti lọ ṣe àwọn tó bá fún ní rídìn tó fi ṣe ìṣá tó bá jẹ polówó kan ní ìbùdí ìgbà ẹgbẹ́ bí ìṣọ́bẹ̀ a máa rántí rídìn yẹn pé bọ̀ nítorí ẹ̀jẹ̀ náà ṣe ní ìyá àgbà tó wà báyìí ọ̀rọ̀ náà tó wà báyìí máa ju àyà nílẹ̀ nítorí tí wọ́n sọ bọ́ kò rán àyà ìmọ̀kọ́lọ̀ ló ní kò ṣe kò mọ̀ báwọn èyí dáàdì mi lọ́dún yìí mẹ́tí mẹ́ dáàdì mi ó wà ìdájú sófin ní ọ̀wọ́n làwọn tó gẹ̀ẹ́nì mílọ̀dẹ̀ padà ẹ̀sì ní ìṣó túbá ní bí dìrì káàkiri bí kí omi lọ ṣe ìdáàlì bàbá tó kọjú àtàrí ọlọ́ba ṣùgbọ́nlẹ̀ṣùn ọlọ́ba ráhìmọ̀ ọlọ́pàá lókùtọ́ tó nínú bí nà gbogbo àwa tó láàrín tí wọ́n náà ló kọ̀ irú orí ni tí wọ́n náà lọ sọ́ẹ̀ báwọn wọn pé ẹni bá fẹ́ ṣe Islam má kàn ṣe ẹ̀sìn yìí Islam wà ìtẹ̀sẹ̀ tó dúró lórí kí ìmọ̀ lórí kí ni iná yẹ kúrò kò lẹ́jọ́ sì kéèyàn lọ́dọ̀ kéwù tó kọ́ ní ìmọ̀ pé bí mo ṣe yọ àkóbá ní kòrán ọlọ́dún rẹ̀ kúrò kò mọ̀ pé kúrò bá rìn àbìmọ̀ níjọ́ kan wà mo ṣe ní ẹnu lọ́sọ̀rọ̀ rí lọ́sọ̀rọ̀ rí ìyàtọ̀ lè yẹ kí tí ó kámi lè ó lè wọ̀ àwọn lọ sọ̀rọ̀ Islam Islam ìfẹ́yìn Islam ẹni ilé ẹ̀dùn lórí tó ṣe olórí bèrè bó ṣe bá sọ ọ́ wọ́n wo àìmọye àwọn mùsùlùmí wa àwọn bọ́dà wa àwọn títà wa àwọn òkú wa àwọn àǹtí wa ẹ̀kan jẹ́ lórí èdè ìlẹ́ mọ́ sínú lélẹ́ oníbẹ̀ ìlú àlùbárì rẹ̀ ayé àtúnyẹ mọ́ sínú là ayé àtúnyẹ yòó tó ní ká mọ́ sínú ẹ̀mú wa ẹ̀rí pé tó tọ́ ní pé ah, àwọn àbá àti bá àtúbù wa at least yẹ ká lè mọ ẹ̀rí wo ló ní ká kírun ẹ̀rí wo ló ní ká gbáwò ẹ̀rí wo ló ní ká ṣàlùwàlá ẹ̀rí wo ló ní ká mímú gbọ̀n ẹni wo ló ní káwọn obìnrin lọ ní jùlá ẹni wo ló ní káwọn lọ nìkan tó obìnrin pé kó lé àìsí obìnrin lọ nìkan kò sí wàhálà tí ò bá rí so ẹni tó parí sí tó ní ẹ̀rí lọ́wọ́ tó fi ń ṣe nǹkan ẹ̀bá àwọn ẹlẹ́wọ̀n ẹ̀bá ìpẹ́gbẹ̀ sí létí bá ìpínlẹ̀ wá ṣe nǹkan míì ayé dúró lórí ẹ̀ tí bá rẹ̀ bá tẹ̀fẹ́ jòrò ẹni yá ti sọ nǹkan bí ọkàn rẹ̀ bídá àdìjà ń ṣe ìsìláàmù tí ò lẹ́nu ẹ máa rárẹ̀ lómi àwọn akọ́ ọmọ lẹ́gbọ̀n àwọn ní ijó ọdíkọ́ alọ́wọ́lọ́ àrí ẹ̀jẹ̀ káwọn náà ká lọ fi jó gba àwọn apadà ókè ẹ wá lọ gbé bẹ́ẹ̀ méjà rẹ̀ lẹ́nu wa sátọ̀ lábúlẹ̀ láìlà ìlú náà kó wa ní ìbáàtì náà bá ti padà sí màrífà tó fi ṣáà

àbá ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ lásán ìlú gan ń kọ̀ sí ojú àwọn èèyàn tọ́mọ ẹ̀rí tó ah, àwọn ẹgbẹ́ ọdún ìbáwọn ilé yìí ah, ìgbèrè ìlú lágbára àbúrà ní ẹ̀sìn eré gẹ́gẹ́ ní alúùsì ti dàbá ṣùgbọ́n kí ló lè mú wa ìṣe ní àwọn ọmọ wa tẹ́sí pọ̀ nílé pa lọ́mọ lọ mà àrífà tó ní ká المسألة الأولى من هذه المسائل الأربعة المسألة الأولى وهو ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة البيان هذا طيب واحد واحد يقرأ تفضل الثانية هي المسألة الثانية من المسائل الأربع العمل به العمل العمل بماذا؟ بالعلم إذا العمل بمعرفتنا ولا عمل بمعرفة نبي ولا عمل بمعرفة هذه المسألة الثانية المسألة الأولى أن تعلم والمسألة الثانية أن تعلم بما تعلم البيان واحد والمسألة الثالثة tó bá ti lọ ń ṣiṣẹ́ kan ìmọ̀ tó mọ̀ Gbogbo lọ́rọ̀ ọba sọ òun lọ́ba tó mọ́ ṣe nǹkan, òun lọ́ba tó lè ṣe dáadáa, ó lè gbé ní olúbá, ó lè sá owó ẹ̀. Ó ṣiṣẹ́ tọ́ tó máa ń pàdé lẹ́yìn, tó ṣiṣẹ́ tọ́ tó máa nípa ìsìláàmù pẹ̀lú àwọn ẹ̀rí tó sọ̀ pọ̀ tiẹ̀. Ìdókù ni àmàlù bì wá máa ṣiṣẹ́ tọ̀. Tó bá jẹ́ tó bá yẹn láti dé àdá awájú, wàá máa fi àwọn èèyàn náà sílẹ̀. Sọ pé ìwọ́n ti dọ́lọ̀ máa rí, wàá máa bí mi ọlọ́run yẹn báwọn Ah, ọ̀nà ọba lórí rẹ̀ o ìjọ́nà ọba lè ṣeré o ọba alágbára ni o ọba ológun ni o ọba ló ti kọ̀ọ̀kan ni o olọba tó ikú yìí ṣe wà yìí olọba tó ń parí lẹ́rìn nígbà wọn ṣe kíni ìmọ̀ parí lẹ́rìn olọba tó sọ fún aláàbò kọ̀ọ̀ àì tí kí ó wọn náà wọn bá owó máa gbé àdáwò bá wà lànà bí lówà nínú kò fi ṣe é min al-khawf wal-ju' wa naqsin min al bátúmọ̀ júwẹ̀ rẹ̀ pátàbí jẹ yìí rẹ̀ tó ti mọ́ múra rẹ̀ tó ti mọ́ jẹ orí tó ti mọ́ wùwà rẹ̀ tó ti mọ́ wà láàrín tó ti mọ́ wà táwọn òbí tó ti mọ́ wà táwọn ẹbí tó ti mọ́ wà táwọn ẹ̀ tó ti mọ́ táwọn ọmọké tó ti mọ́ wà táwọn ojúlùmọ̀ àwọn àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn tí ìwé gbogbo ẹ̀ kò ti mọ́ ń kírun kò ti mọ́ ń gbá rẹ̀ kò ti mọ́ ń jàká kò ti mọ́ ń ṣe hàt kò ti mọ́ ń bá àwọn ìyàwó lò kò ti mọ́ ń bá àwọn ọmọ lò àdáyàrá àdáwàtú wàdáwàtú ilẹ̀ àmà àríbàtú ìsìlámù nínú máa إنه في مرقى إسلام بالبيان توحيد ولا مصر توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء وماذا؟ وأصفة عن بيان إذا هذه المالة هي المسألة المسألة الأولى المالة وهو المسألة الثانية العمل بماذا؟ وهو وهو ماذا؟ العمل بمعرفة الله والعمل بمعرفتي والعمل بمعرفتي بماذا؟ بالأدلة البيان واضح والدعوة في لا ذلك إذا المسألة الرابعة الصبر على الأداء المسألة الرابعة الصبر على الأذى هذه المسألة مهمة معرفتك الله ومعرفتك نبيه ومعرفتك دين الإسلام بالأدلة فتجلب لك من الأذى ما لا يعلمه إلا الله ما لا يعلمه torí bó ṣe mọ ìmọ̀ tó mọ̀ ń pa ọlọ́run tó wá ló fẹ́ lò yẹn tó rẹ̀ ló ìmọ̀ yẹn tó rẹ̀ mọ̀ ká àwọn yẹn ìmọ̀ tó mọ̀ ń pa ìsìláàmù pẹ̀lú evidence tó ló fẹ́ lò yẹn tó dẹ̀fẹ́ mọ́ sàrò yẹn ìmọ̀ yẹn padà máa wá fa wàhálà ṣẹlọ abàmíyàn tó wọ́n fi jáde fa wàhálà fún ẹ̀yìn tó ń mú kálìbì ẹ̀yìn tó máa dá ẹ̀yìn mú kálìbì àwọn èèyàn táwọn ò bá máa ṣàtúwà àwọn ọ̀fẹ́ mọ̀ fẹ́ni kìí lọ́lọ́ àwọn míì gbà pọ́lọ́ ọba mẹ́lò tó wọn ọ̀fẹ́ gbà fẹ́ni tí wọ́n bá ti wá ń pèpè sílẹ̀ wọ́n máa ń kó bùjẹ́ àwọn jẹ́ kí ni o mọ́sí alẹ́lẹ́kẹ̀ ni wá ni pé wà wá lọ fún báwo ni wàá ṣe wá máa ní sùúrù ọmọ tó ń gbé wàhálà wọlé báwo ni wàá ṣe máa ní sùúrù tó bá ti lè ní yàrá táì wọ́n ti mo sábà kan àmì ó ti ṣúwọ́n sí pé wọ́n mọ̀ gbé wàhálà tó sá wọ́n mọ̀ kóbi jìnà tó sá láì tó bá ti wá kóbi jìnà wọn dé báwo ni wọ́n ti máa ní sùúrù a máa tẹ̀lú gbọ́ sóòjò lápá ànẹ́jọ́ lọ́wọ́ lápá ànẹ́jọ́ lọ́wọ́ rẹ̀ anẹ́gbà lóòrò àlẹ́sọ̀láàtò sọ́lá kápùrú gbọ́dọ̀ ọ̀dà anẹ́gbà ìrìn àlẹ́sọ̀láàtò sọ́lá kápùrú gbọ́dọ̀ ọ̀dà gbogbo àwọn ànẹ́jọ́ ọlọ́run ní kọlọ́ gbọ́dọ̀ ọ̀dà rẹ̀ ọgbọ̀nà bí wọ́n jùlọ ọgbọ̀nà bí i masáhù anẹ́gbà mọ̀hánmà sọ́lá àtúgbà òdúgbọ́ bẹ́ẹ̀ kọ́ láti ní èrè wájú gbogbo ẹ̀ àti sọ́lá bẹ́ẹ̀ sọ́lá àtọ́ ọmọ ọlọ́sẹ̀ tó jẹ́ fọ́nà أنت يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون إنك لو جملة يبين إنك توكيد نعم توكيد عندك أنا يا أيها الذي نزل عليه الذكر أعطي وزو صالح في أبو كان إلا كان مجدور فصلى به أنا من النبي صلى الله عليه وسلم النبي من المجنون؟ أبدا الله النبي صلى الله عليه وسلم ليس المجنون وذكر النبي صلى الله عليه وسلم wà á rọ́wọ́ bí ẹ̀rì gbogbo ọ̀gá lábìbà lábìbà lọ́bì ló kọjá àpòwé wọn pè ní ẹ̀ẹ́dẹ́gbà wọn pè ní gbogbo ẹ̀ wọn pè ní kódà ní tí ò yẹ kí wọ́n fi gbú lọ́rùn yìí. àdìsọ pé ìwé làjọ bí ewé ṣe fi ápùtù àwọn tó náà ló ń jẹun báyìí máa jẹun wàyẹ̀ ń ṣí ilẹ̀ àpò àpò náà tó ní ní ọjà àwọn àdáyé ìgbèlè wa fẹ́ àwọn ọmọ ẹni ìgbà tó ní ìgbèlè lọ́jọ́ wa ní àwọn àláìsà ní ìgbà jẹ́. Lọ́wọ́ tó jẹ́ ìgbẹ́ tọ́lọ̀ bá ọlọ́run àláìsà táwọn ọba àjẹ́bí adámọ̀ náà wọ̀n ní ìgbà wọ́n ní lébí wọ́n à ní ìgbà ìdáàrí ìwọ́n bá jẹ́ pèpè sí bí màárífọ́ tó sọ ó bẹ́ẹ̀ tí àwọn èèyàn sí ojú ọ̀nà lọ́lọ́run ó bẹ́ẹ̀ tí àwọn èèyàn sí ojú ọ̀nà tàbí sọ̀lọ́ àsọ̀nà ó bẹ́ẹ̀ tí àwọn èèyàn sí bí bí ìsìláàmù ṣe rí mà pé wọ́n rẹ̀ lè mà wọ́n rẹ̀ ní ara tí wà lọ́kọ́ ṣe ọ̀nà aláwọ̀ Muhammad buhari àti ọ̀sọ̀lọ́nìká lọ́kọ́ mẹ́rẹ̀ yẹ ọ̀tọ̀ ló fẹ́ pọ́kù fẹ́ nà ọlọ́rọ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni wàá wá kò sí fẹ́ẹ̀lú ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni kò fẹ́ pẹ́ àwọn èèyàn sílẹ̀ ọ̀tọ̀ ni ike ẹni tó bá jẹ́ ọba gbogbo ẹni pé tó bá jẹ́ pẹ̀lẹ̀ sílẹ̀ yẹn fún ẹni pọ̀ sí ìdẹ́sẹ̀ báwo wà ṣe وأنصحكم يا معشر الإخوة ويا معشر طلاب العلم أنصحكم ما جاء لكم إنه طبعا صحيح متى تدفع المجاوب ẹ̀rẹ̀ mọ́jà tó máa kó mi sílọ̀ báyìí wọn ẹni máa tẹ̀wọ́ àhàdíyà torí pé bàbá ìdáni lọ́gbẹ̀ ẹ̀rẹ́ ọ̀ àwọn àdìrí àwọn àhàdíyà mọ́jà kó kó lè rọ́bẹ̀ ẹni máa tẹ̀ ní kíní kan tàlàfíà ẹni máa tẹ̀ ní orí alùpùpù náà àwọn alájọ máa orúkọ orúkọ ọgbọ́n tare da wanda amma su hijiratu wa ba boko haram kun gonan su wani dini alawa da hijiratu ba kuma kan kaza kuma kan rike hijiratu ba to ko haram kan rike ko da ko me amma kon ki biya su ko me to ya mun ko san fiye ne ko te fi dalba fiye ni su to wanda ba su lomba wa ba da ko fiye ne ko mai Báyọ̀ wọn kàtó, mi ṣe Boko Haram, mi ṣe Amì Kìtìnà tó wà ní Boko Haram, mi kìí ṣe gíníkà gíníkà, mi kìí ṣe gíníkà gíníkà, àwọn àpàdà àmì òní ẹ́, àmì ní ṣe bẹ́ẹ̀, tí bẹ́ẹ̀ ń pa ẹ̀yẹ. Wọ́n ti àti gọ́ọ̀sì kò gbogbo náà jẹ́ kó máa sọ, wọ́n náà ti kí wọ́n náà ti dákẹ́ ń bẹ́ kò tí wọ́n lọ pásọ́lá ìṣù. Bọ́ọ̀sì ẹ Boko Haram, ẹ ṣe ìṣe Boko Haram, ẹ̀yìn ṣékùrọ̀ aláwọ Muhammad abdullahi alayhi rahmatullah alódọrọ ẹka lórí kọ láwọn gbàgbé pé nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ sí sọ fún èdè ìlú wa ẹni ẹ ìlà Ọlọ́run torí dáhùn Ọlọ́run tó máa bá ẹ níbi ọ̀rọ̀ wọn ni pé kó gómìnà ẹ nígbà kó lè jọ pé dégbè sí ayé ẹ ẹni dábọ àwa ìgbà lórí àbúrò àdọsùn tí ọmọ tó máa gbà lórí ẹ òun lẹjọ pé pọ́ìntì mẹ́rin ẹ̀rin ló mú ẹlòmíín bẹ nínú pọ́ìntì mẹ́rin ó mú nọ́mbà one two three But point number four, okay, okay. Kò ní àṣọ́dùrù hàn ìhádá yìí. Tọ́má ti ń dà láàmú lórí ẹ̀ gbogbo. Tọ́má ti ń kó mi jìnà bá lórí ẹ̀ gbogbo. Kò sì gbé ẹ̀lẹ́sẹ̀ ní kọ́kọ́ mọ́tí ẹ̀lú kan bá ní. Wọ́n lè jẹ́ kó mọ́tá láti. Ọ̀gí mọ́tá ní kúndọ̀ mọ́tí wà bẹ̀rù. Bí a ọkọ̀ sọmọ tó rà ní Mùsùlá, ó ṣe ìdílé ti wà ní wọ́n pé ìwọ́n kọ́ wọn ní màárífà tó ti dí ní ìlà. Ọmọdé tí wọ́n dá ẹ̀rí rẹ̀, lọ́wọ́ máa ti lára, ìtọ́lọ̀ ọba sọ ìwúlò kan. Ìtàbí sọ ìwúlò hadith, ìgbésí kọ́ wọn sábà rẹ̀ ó láti ìlú agbọ́dọ̀ lẹ́sẹ̀ lẹ́nu ọ̀dára ní ìlú. Àsọ́bùrù ààrẹ ní ọdọ́, ààrẹ àdà, pé láwọn òyìnbó ẹni ẹni lọ́wọ́ bí mo bá kí mo ṣe ọ̀rọ̀ tó sọ yìí wọn nìkẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ náà lè wá ní kódà ìwà wọ́yà tí mo ké fi òun nínú àlùkò àná kódà á lè sọ pé dẹ́kun àárí ààrẹ lọ ah, ah, ah. kòrá ìdájú pẹ̀lú kòrá nílà ọdí tó kàn sí asẹ́gbòlá àwọn ìjọba ọ̀dọ́ ìwọ́n ni ọkọ̀ sí ẹ̀kọ́ bí yìí. tábà kí ń sọ gbogbo ẹ̀ àsọ́bírú هذه من الخطا الشنع من الخطا الشنع تيكو اوغورو اوان في بيني في تان بيني لو سيكري في جي في كتا ما وان كويلو مي في تينا باي ونا كا تشي في مورون اه ادي اتو ديغوا في اتي طلا في هلي وا اي في وو ولا لا الجنة وما في الرسول البلاغ المبين البيان باقي تمام كاتي طبعا اذا صدقت ومعرفه دين الاسلام kí náà fi tẹ̀lé ọ̀rọ̀ táwọn sọ yìí àwọn òkàn sọ̀rọ̀ pọ̀tẹ̀lé ẹ̀rí lórí báwọn sọ qawluhu ta'ala والعصر والعصر فما هو العصر والعصر ومعنى والوقت ها أي أيوة. kódà ìgbẹ̀yìn ìgbà ìgbẹ̀yìn ìgbà fásitì mọ́sùn mọ́sà máa dà láàmù tàbí ọ̀rẹ́ máa dà láàmù wọ́n ìgbẹ̀yìn ìgbà láti ṣe àtàmà àtàkú ìrọ̀lẹ́ ayé àbí ìgbẹ̀yìn ìgbà ìrọ̀lẹ́ ayé tí wà fífún ó àgbí pẹ̀lú wọn أبو جبابي مسبوق عن جارات الحق أبو الجبار ما شاء الله عبد الجبار توافقه ما توافقه هي ما تصير عندك كل والحسن ما عرفت طيب لا بأس هذا جواب عظيم هذا جواب أعجبني جواب قوي مصاحبة عبد الجبار شوفني أم الله تجني قل ما عرفت ما مين ما سيريد question تجني كويستان تومو قل ما أو لا أدري لا لا أدري سؤالي لا أدري ليش لا kò sọ pé láàbì yìí àfòfún ìmọ̀gán ni ẹ because ìmọ̀gán ló jẹ́ kò lè mọ̀ pé ní ìmọ̀gíní ọ̀rẹ́ tí kò lè mọ̀ pé ní ìmọ̀gíní lẹ́gbẹ̀ẹ́ sí ìmọ̀ tó mọ̀ ó lè ṣẹlẹ̀ tó bá ti lè mọ́ tó lórí pé mi ò mọ̀ lórí ìtọ́ tí ò bá mọ̀ àpọ́lé àwọn ọba tí wọ́n dájú pé kò mọ̀ tó wá fẹ́ tàfà ní tàfà tẹ́lí tó ti tàfà ní tàfà yẹn òun náà ni ó ti gbá sí ìlú lọ ẹni tó mú ta àti ayó ayé sọ pé ìbẹ̀rù gbà ó ti yá ó ní ìrọ̀lẹ́ ayé ọ̀rọ̀ tó gbọ́lẹ́nu àwọn èèyàn náà ẹgbẹ́ àwọn wọlé ayé mọ́ ọlọ́wọ̀n òfin wọlé ayé búra bí o kò fi gbẹ̀yìn dà kò fi gbé gínú kò fi búra ọ̀ nítorí búra ní pásítọ̀nà sókè lè jàmà ní táìm tí ní àkẹwà náà rà kí n dábìí rà sí ọ̀gá tó bá sì tó wà àsìkò tó fi búra nìyẹn kò ń ṣe sí ìgbà àsìkò tó wà ní áfírí ànẹ́bì náà tó ṣe gínú ó ẹ̀ wà ní áfírí mú òkú ó yẹ wà ní áfírí Adam tó wà ní àsùn àkókò yẹn, ìyẹn ni àkókò ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ tà ń lò, kìí ṣe ìrọ̀lẹ́ ìgbẹ̀yìn. Ọlá àwọn àrọ́pẹ́ ìrọ̀lẹ́ ayé kí lọ́mọ́ mi? Ìgbẹ̀yìn ìgbà ákìrì ìdámà, ó ṣe ákìrì ìdámà ọlọ́wọ́ bá ń sọ mí. Torí kò yíyàtọ̀ láàrin wà láàṣẹ àti wà lùbádẹ̀. Ṣọ̀rọ̀ wà lùbádẹ̀ náà wà lálùkọ̀ àn. Kí ló wà lùbádẹ̀? Ìdájọ́ ayé nìyẹn. Àbí ìbẹ̀rẹ̀ ìgbà gbogbo ọ̀nà rẹ̀ pé o gbọ́ yìí so ó jẹ́ fún àdìbátìrì yẹn à ń tú sí àsìkò ìdájí bẹ́ẹ̀ náà lágbàá tó wà là áfírí sí àsìkò áfírí kìí ṣe ìrọ̀lẹ́ tó rẹ̀ kéje ìgbẹ̀yìn tó irú àdìbátìrì ó náà ni ó náà ni wà lẹ́yìn wà lẹ́yìn ìdá ṣé wà lẹ́yìn òrùgbà ṣé òrùgbà òrùgbà ni àbí alẹ́ ayé Ṣọ́pọ̀ kí tẹ́rẹ ní alẹ́ alẹ́ tó àwọn àkókò ní wọ́n lọ́pẹ́ tó wọ́n múra sí wọ́n bàjẹ́ wọ́n dúhà wọ́n náà bá wọ́n dúhà ó tún wọ́n bàjẹ́ ìdájú ó tún lọ wọ́n dúhà dúhà ó tún lọ wọ́n nàárì nàárì dídá kàjẹ́lìnà ó lọ wọ́n nàárì ọ̀sán ó tún wọ́n lọ wọ́n áṣù ó lọ kí ni yẹn áṣù ìjọba ìlà ìwọ́n وغير بارة الناظر فضل tó lọ́wọ́ lọ gbogbo ẹ̀ kí ló dé wà ha ọ̀sán ayé wà láàárí ìrọ̀lẹ́ ayé wà alẹ́ ayé ṣe pọ̀ ọ́rọ̀ ti pé ni wáyé mọ́mọ̀ bá tún ní wáyà àsìrì àsìkò kí ni àsìkò àsìrì ọlọ́run bá sì rẹ̀ fúra ọlọ́run ní innal insan kò wá ń ṣe àsìkò ìrọ̀lẹ́ nìkan ní àyà ti sọ gbogbo tí jọmọ nẹ́bí ádámù nínú tọ́lọ̀ ti dá ádámù tó fi dìjọ́ káyé máa parẹ́ innal insana inú òkò lọ́mọ nẹ́bí ádámù ń wà ó àmọ́ àwọn ohun ní òkò yìí sínú òkò alẹ́ ẹ̀dùn ìjáde rí ìjáde rí àwọn tí ò ní sí yóò kò kàtígórì mẹ́rin ni wọn kàtígórì mẹ́rin alámọ̀kọ́ ilẹ̀ lẹ́rìnà àyàbà wọn tí wọ́n bá ní ìmá á ṣe èyá lè ní kí ìmá ní sọ́lọ̀ láìpẹ́ ìmú pa ọlọ́run ṣe lè ní ìmá ní sáàbùnẹ́bì láìpẹ́ ìmú pa ìlẹ́bì ṣe lè ní ìmá ní sí islam láìpẹ́ ìmú pa islam àìwá ilẹ̀ lẹ́rìnà هذا دليل هذا دليل العلم البيان واحد الله يسألني lẹ́yìn bá ní mẹ́rin yẹ tẹ́ wọ́n tó máa ń ṣiṣẹ́ olóore ọ̀gá tí olóore náà ti tó mọ́ ká ìṣàám ti máa bá bíl àgbègbè ìgbẹ́lẹ́gbẹ̀ lábọ́ fún àlára بالله ورسوله وطبقوا دين الإسلام لأن الله سبحانه وتعالى قال ادخلوا في السلم ذاك البيان وارد ولا تتبعوا خطوات الشيطان البيان وارد طيب ثم قال وعملوا الصالحات أي يعملون بما علموا يعملون بما علموا عن الله وبإيمانهم بالله وبإيمانهم برسول الله وبإيمانهم بدين الإسلام بالأدلة وماذا؟

قال العلامة الشافعي الشافعي الشافعي معذرة يا الإخوة الشافعي نصفه بارك الله في محمد ابن الهجري الشافعي عليه رحمه الله تعالى هذا من الأدب عند ذكر أسماء أهل العلم nínú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ náà ni a bá fi dárúkọ àwọn àgbàlagbà wà ní ìsìlámù a bá fi حبيبه الله àlùbáyánu ààrẹ tábà ti ń dárúkọ àwọn onímọ̀ à ń dárúkọ àwọn àlùfáà bí àwọn àlùfáà fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni directly àbáwọn àlùfáà fi pé àtẹ́tìrà tí wọ́n wá benefit wọ́n ní ọdún padà fún ìlọ́wọ́ abáwò kẹta sí ìdàrẹ́kì alábáàrin wọ́n kò mú ìṣúná abájúdàpọ̀ tábàtà ní àmọ̀sọ pé àyọ̀mọ̀ àmọ̀sọ pé ọ̀hánùmọ̀ àmọ̀sọ pé ṣàdàdà wọ́n bá àlọ́yà àwọn àti tó bá bá wọn bá wá fún nínú wọn ni àmọ̀sọ pé rahimahullahu ta'ala rahmatan wa aghfarallahu lahu wa liwalidayhi wa hada وليلي العلامة الشافعي عليه رحمة الله العلامة محمد بن وهاب عليه رحمة الله ودع الطهراني كلمة ضمور رحمه الله تعالى أسمع الإمام الشافعي هذه السورة لو ما أنزل الله فيك إلا أه جميل ثم يقول يدعوك إلا هي ثم يقع إلا هي لك فكر واضح أعيد لوما هذه السورة هذه السورة لوما أنزل الله حجة على خلقه إلا هي أيوة هذه السورة العلامة الشافعي عليه رحمة الله هذه الصورة تبقى هي سورة ونية هذه الصورة سورة ذاك سورة العصر láwùmọ̀ àìsàlọ́wà tọ́lọ̀ wọn bó bá sọ̀rọ̀ sínú kalẹ̀ mọ́nú àlùkùnán ìsọsọ́rọ́ tó bá tẹ́ àkàlẹ̀ ìsọsọ́rọ́ tó bá kọ́rọ̀ kalẹ̀ ìsọsọ́rọ́ tó bá kọ́rọ̀ kalẹ̀ ìsọsọ́rọ́ tó bá kalẹ̀ ìlà ní kalẹ̀ lórí àwọn ẹ̀dá Ayà yẹn ti tó, ṣúra yẹn ti tó, ní ìtàdì mọ́nà fi wá di pa mọ́nà wọ́n lọ. Ṣúra yẹn ti tó, ní ìtàdì mọ́nà fi wá di pé mọ́nà wọ́n nàbí Yorùbá Muhammad sallallahu alaihi wasallam. Ṣúra yẹn ti tó láti wá di pé mọ́nà wọ́n ti ta àdáyà wà rí. Ó sọ fún wa pé ìnà ìbáná, ìdí Àbáwọn tó bá ní ìmọ̀ nì látòjú ayé láàrín tó gbé àtìgbàyé àtẹ́bí ìgbàyé àtẹ́bí Ibrahim inú ọ̀pọ̀ làwọn èèyàn wà ìlàlẹ̀dínà ayé anẹ́gbà lóòsù ìlàlẹ̀dínà ìlàlẹ̀dínà wà ọ́nìlú wàtàwàsọ́ wàtàwàsọ́ láti rẹ̀lẹ́gbà ìṣà àríṣàlátù wàtàlá ìlàlẹ̀dínà ìlàlẹ̀dínà wà ọ́nìlú wàtàwàsọ́ wàtàwàsọ́ láti rẹ̀lẹ́gbà Musa àríṣàlátù wàtàlá إلا الذين وعملوا وتواصوا وتواصوا نفس الله محمد الله إن الإنسان إلا الذين وعملوا وتواصوا وتواصوا ناس وتوعين إن الإنسان إلا الذين وعملوا وتواصوا وتواصوا كده ليش ما يبغى له؟ كده ليش ما يبغى له؟ أبا إيه؟ إن الإنسان إن الإنسان إلا الذين وعملوا إذا احرص يا العلم احرص على ما وأكبر ما ينفعه هذا العلم هو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام في الأدلة أقول لهم ينفعه أها وقال الإمام البخاري رحمة الله رحمه الله انتبه في درس الصباح إذا نحو الأرض أما بقى الإمام الكلام وما يتألم من ذكر وفاقدة وهي أنه قد يقال باب الكلام وما يتألم أو باب الكلام وما يتألم انظر يقول الآن قال باب هذا باب فموضوعه العلم قبل القول yẹni pé báàbù bá fẹ́ sọ̀rọ̀ gba ìlú Bukhari torí báàbù ìpé ìmọ̀ lákọ́kọ́ mọ́ ní ìmọ̀ lákọ́kọ́ mọ́ jẹ́ gíní kọ́bùlá kọ́wù kó tó lè sọ̀rọ̀ wà lè àmà kó lè tó lè ṣiṣẹ́ ìmọ̀ lákọ́kọ́ mọ́ ní tọ́gẹ́rẹ́ ìmọ̀wó la wá ń sọ ìmọ̀wó la ń sọ màrígbàtúnlọ́ ọmọrígbàtúnlọ́ ní ọmọrígbàtúnlọ́ Ọlọ́run tó mọ̀ báwo lè bẹ́ẹ̀ ṣe, ó ma nẹ́ni báwo lè bẹ́ẹ̀ ṣe, ó mọ̀ ìsìlá báwo lè bẹ́ẹ̀ ṣe, ìmọ̀ ọ̀nà mọ̀ ń síwájú, ó tó wá mẹ́rin wá, ó yẹ́ tẹ́jú bí máa ìdàkẹ́lá bàbá yìí, ó sọ̀rọ̀ aláwọ̀ ọmọ àti ẹ̀ta ní ṣùpá, kí ló fi tẹ̀lé ọ̀tẹ̀lé tó fún adẹ́bíyẹ̀ ó fáàkì tó lè tẹ́wọ́ kílẹ̀mù tó lè tẹ́bí kò tó mọ̀kan iná mọ̀kan méjì kílẹ̀mù pé ìmọ̀ ló mọ̀ síwájú ká tó sọ̀rọ̀ kádẹ̀ ló ṣe ẹ̀rí rẹ̀ gà àwọn àtọ̀ wà tẹ̀lé ìlú kọ́rù hù tààrà Wọ́n máa láì fáàlà lọ́mọ̀, kí ló bọ̀ wájú? Àmì ẹ̀ fáàlà lọ́mọ̀, kí ni mọ̀ ẹ̀nàwó láìláà ìlàlá àásọ̀ lẹ́nu ayé ẹ̀kọ́ yóò dẹ̀ káàkiri inú ṣẹ́wọ́ wa tó tó wà dábò fíìr dáwà foríṣì fún iṣẹ́ fún ẹ̀rẹ̀ ìdán ìmọ̀ ní fààlà alẹ́sẹ̀kàdánì ìdán ìmọ̀ ti síwájú قبل القول القول هو لا إله والعمل العمل هو واستغفر لذنبك فبدأ بالعلم قبل القول فبدأ بالعلم قبل ماذا؟ قبل القول والعمل واضح؟ نواصل؟ طيب تفضل زيه زين أنت اتعبت زيه طب مطلوب حبيب حبيب ماذا؟ حبيب عبد العزيز بارك الله فيك نفع الله بك كل عبيد طيب تفضل لا دفع لا دفع طيب هذا طيب, طيب. اللاغوس أدعي من اللاغوس أجر ما شاكي يعني أجر يقوى وجودي تعرف أنا حين أنا أجر يقوى وجودي طيب أين أجر يقوى إيه، هذا لا هذا لا تقل لاغوس أنت فقط تسكن لاغوس في جزيرة لاغوس تعرف جزيرة لاغوس هناك أسر في جزيرة لاغوس هذا لا يعرف لا يعرف طيب apá àbọ̀lọ̀ ń gbé lóṣòdì àbá lókó ya sí oṣòdì oṣòdì okó lọ́gbọ̀ ìgbóṣòdì àwọn ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún

أيوة أيوة أيوة والدليل Thank you. لا يجوز له موالاة من لا يجوز له موالاة من حاد الله ورسوله wá sí طيب العلامة الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله واصل في حديثه فقال اعلم رحمة الله شوف جبد الدعاء اعلم أتي الدعاء والكبائر بكم من أيوة. العلم ومعرفة الله ومعرفة النبي معرفته والعمل به والدعوة والصبر على الأذى ثم جاءه فقال اعلم رحمة الله أنا من أنه يجب على كل مسلم ومسلمة كتب دارة يجب مسلمين لكم أطلب تعلم مسألات هذه المسائل يقتل الطعن والغدر رملوا أها والعمل إيه وده تبدو الشيطان لدينا أها الأولى شوف إذن إذن إذن أقول بدو قوة وقوة أن الله خلقنا كل ما تقول الله وبالتعوى báátìn ó tún ṣe jẹ́ ẹ̀mú fún wa wọ́n lẹ́mí ẹ̀tùrú kìnà kò wá dáwà ó ṣe jẹ́ ẹ̀mú fún wa ó wá fi wá lẹ̀ látán ló bá ti wí ẹmú ẹ̀ sí ìrọ̀ báyìí ìtẹ̀rọ̀ tí ó fi fi wá lẹ̀ látàn ló bó ṣe wà á sọ́la ilé ìná ó wá ró jíṣẹ́ sí wa wá bẹ́ẹ̀ ẹ̀rọ àti ìṣàrà májẹ̀ ẹ̀kọ́ ọ̀kọ́ mi pẹ̀lú àti ìṣàrà wà lọ́kọ̀ọ́lẹ́ ìgbẹ́lú wọn náà rẹ̀ ìgbàjẹ̀kọ́ bá kọ̀ọ́lẹ́ ti ìṣọ́ ọ̀kọ́ mi ní ìṣọ́mọ́ ọ̀rẹ́ Tẹ́lì pé ó tí ó ti ọ̀rọ̀ rẹ báyìí. Táì fásì.

àrígbà kílèmù ló méjì wọ́n jẹ́ níyì evidence lórí kílèmù tí wọ́n dàbò láti lè dábàá pé àwọn tó mọ́ sọ̀rọ̀ àbá yìí wọ́n lè pa mọ́ ìrọ̀ ọ̀rọ̀ lè kíni tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n jẹ́ níyì tó bá ti sọ̀rọ̀ báyìí wọ́n jẹ́ níyì àwọn evidence wa tó tó bá bọ̀ fún fẹ́ tápù ẹ̀ àwọn evidence tó mú wáyé ní kò ṣe kíni wọ́n wà evidence yẹn mọ́nà tí wọ́n parọ́ mọ́ káàkiri èrò tó mọ́ bọ́ọ̀lù yẹn owó àtàrọ̀ tàbí kí wọ́n dàtàrọ̀ bọ́ọ̀lù yẹn wọ́n ti rí bẹ́ẹ̀ ẹ ẹ máa lọ pa ẹ̀ wọ́n ti rí bẹ́ẹ̀ wà wá ń ta máa parí dáwọ́rọ̀ ní ṣàlá ó láìpẹ́ mo ìdí láti mẹ́ta jà ní ìjọ bá wá wá náà láti máa parí pé láì wà wá fìlà mí níbi tí ẹ̀kọ́ ìgbìyàn ẹ máa pààyàn ẹ máa bẹ̀jẹ́ lẹ̀ káfìlà mí tó bá ti wá rí ń bọ́ àmà bá wọn tán sọ yẹ kí ni wọ́n wọ́n ni wọ́n. àgbàyà nà so ó ti méjì claim pé ọlọ́run ò dá wa lásán ó ló ṣiṣẹ́ tiwa àbí ẹni bá tẹ̀lé ó ti ṣẹ́ níwájú náà ẹni tó bá ta kò ti ó ní ma wo ọ̀rọ̀ ọba sọ pé inna arsalna ilaykum rasula dájúdájú àwọn ọlọ́run ọba ọrọ̀ òbíṣẹ́ kan sí ní ó wá mọ jẹ́lẹ̀ rí èdè ìsìn ni ó máa jẹ́ ilé egun jẹ́ àmọ́ bí ràáwò òjíṣẹ́ tá sí ìyẹn bí ràáwò náà àkùdáwú àti ìdà tó ní kó tapò ríṣẹ́ yẹn àwa náà wá gbàmú nígbàmú tó ṣe gíní tó lè sòfìlà áwọn náà tapò jíṣẹ́ ó sórí ìlú ayọ́tì tẹ́yìn náà bá tapò jíṣẹ́ ń kọ́ ìkọ́ ọlọ́mọdé àti gbogbo àlọ́yà àlùmáà tó kò sí bọ́wọ̀ bá rántí wa tàbí bá wà ní gbogbo bàbá wa kan tó wá wáyé ayéngbà kan tó wá lọ̀dá wa àpá kan ayé ẹ̀gbọ́n tó bá ta kòrò òsorí burúkú mẹ́rin kò sáré orí burúkú nínú àkọ́ àdúrà rẹ̀ kò sáré òfà àkọ́sọ́rọ̀ àkùdáwù ẹ àpá kan lè wá ta kòrò ó wá wọ ọ̀nà wá ju àpò sínú àkọ́ inú wa mẹ́ ní ìdíṣẹ́ táàkì lóríṣẹ́ tó pọ̀ ní sí ẹ ti fẹ́ mọ́ gbé àwọn àpá kan dípò àwọn òdíṣẹ́ sọ́dọ̀ Ànábì Muhammad sọ pé kullu ummati yadkhuluna al-janna illa ó ní gbogbo àdúgbò tèmi náà ní wà jẹ́nà illa man aba àtẹ́jú bá ta tó bá kọ́ dárẹ́ pé èmi wà jẹ́nà. Báwo wọ́n fẹ́ yé àbá ya Rasulullah? Ó yà ọ̀gá mi lọ́dún ní bá wà jẹ́nà tó sọ fún wa. Èèyàn tó máa ń wá pa jẹ́nà lẹ́kọ̀ọ́ níbẹ̀ lọ. Táwọn ọmọ wò lọ àjẹ́nà. Ọlá nàbí sọ lọ́wọ́ àtúnná. Man ata'ani, ẹ má ìtẹ̀lé mi yóò wọ. Wa man asani, látàkùnrin tó ní ó wọ̀. حديث أبي هريرة رضي الله عنه البيان ما كان طيب ìtẹ́lẹ̀ kejì tó tún tọ́rọ ìyàpọ̀lọpọ̀ ní mẹ́ta yàbá fẹ́fẹ́ sí àádọ́n ó ní pé ọlọ́run ọba ò ní ẹgbà jọnú láíláí ike kò wá sí ẹni pọ́tì kò bí ṣẹ́gbẹ́ ẹ̀ níbi jọsìn níbi máa bá ẹnìkan kò ní ṣẹgbẹ́ ọlọ́run لا نبي مرسل ولا ملك مرسل Kòbá ìjáàrí ẹbí ìjọ tọ́lọ̀ súnmọ́ ọlọ́wọ́ ọmọ òfẹ́ òjọ́rú sí ẹbí ṣorogún ẹ̀. Màláìkà àkọ́tọ́lọ́wọ́ bá jọ súnmọ́ má ọlọ́wọ́ òjọ́rú sí ẹbí ṣe orogún ẹ̀. Wọ́n náà tó ìlú mọ̀ látúmọ̀ àfẹ́ tó yàtọ̀ sí ànábí àfi àtòjúṣe ọlọ́wọ́ ọmọ òyọ́rú tó jẹ́ nìkan kan kó jẹ́ kíni. Kó jẹ́ tẹ̀lé àgbẹ̀yànù rẹ̀ ọmọ kan ti méjì kílèmù pé ọlọ́run ní ẹgbà ìyọnú sí kí ẹ bá wọ́rọ̀gún ok kílèmù lélẹ̀ kí ni evidence wàtẹ̀lí evidence rẹ̀ ní kó rí wúta ara ìtẹ̀lẹ̀ lápùsẹ̀ mú lọ sálọ nílẹ̀ mú lọ sálọ wàtẹ̀lí evidence lórí kílèmù yìí ni pé kọ́ wúlù wúta ara ọba àdìgẹ́ lọ́sọ pé Fàlá tẹ̀dẹ̀hù, ma Allah الدعاء بمعنى ايه الدعاء يأتي ايه يأتي بمعنى ايه الدعاء عندنا دعاء عبادة دعاء عبادة وعندنا دعاء مسألة دعاء مسألة tó bá ti ń gbọ́ adal Qur'an ìgbà mí ó lè tú ìbádà ó lè tú masala ìgbà mí ó lè tú méjèèjì àgbàyànù wa rẹ̀ láti na dùá yóò tún bá kọ̀yọ́rọ́dù bí i màánìyà kọ̀yọ́rọ́dù bí i màánìyà dùá wọ ìbádà dùá wọ mọ́ ń túmọ̀ sí ìjọsìn bí ó ṣe ìrún tó fi láì kílò ṣe àníyàn tó fi kílò ṣe ọdúnà àgbàyànù wa rẹ̀ lọ́gbọ́n tí wọ́n á wọ́n ṣe dùá ni láti dùá wọ ìbádà idan fàlàtẹ́ أي فلا تعبد مع الله ولا تعبد مع الله أحدا ما تصف تلك هي الله سبحانه وتعالى دعاء في الوضع يعني دعاء عبادة والنصف الثاني دعاء مسألة دعاء دعاء والمراد بدعاء المسألة هو أن تسأل الله سبحانه وتعالى شيئا ينفعك قلت الله اللهم إني أسألك علما نافعا ورزقا وعملا وشفاعا أو ما توجهت مصوصا وغيره هذه دعاء والمراد بالنص على السؤال سؤال يرجع أمبرك الله وانتبه فكل من الاسلام اعطي دعاء وعباده اعطي دعاء مسألة دعاء وعباده وماذا؟ ودعاء من جيش لا لا جيش جنس كامل إلا من إنك لا تعبد إلا من إلى الله وإنك لا تسأل إلا من إلى الله سبحانه وتعالى إذا فقرار الشهادة ودعاء من صلى مجلس له فيه وأن المساجد لله فلا تدعوا مع الله فلا تدع مع الله أحدا دعاء عبادة فلا تدعوا مع الله أحدا دعاء دعاء البيان واضح البيان واضح طيب المسألة الثالثة أن من أطاع الرسول مثل لك يا سامي شو أفاطمي في البيت ربي أنا أبو أبو أبو أبو أبي قولوا جديوة ها من أطاعه ومن عصاه ها هي هو من أطاع الرسول أن من Mọ́tà lẹ́kẹ̀ẹ́ta rí ẹni tó bá tẹ̀ ló ti ṣe ọlọ́run tá sọ yẹn rẹ̀. Gẹ̀ẹ́sì ọ̀kọ́ lẹ́kẹ̀ẹ́kejì ní inú pẹ̀lẹ́kẹ̀ẹ́jì ní pé èèyàn gbọdọ̀ ṣe ṣírí pẹ̀lú ọ̀rọ̀. So, ó ti wá tẹ̀lé ti ṣe ọlọ́run. Bàbá Adọ́mà, ó tún wá nígbà òkè, ó tún wá ń tẹ̀lé ọlọ́run, ó wá ṣe tàfíjọ́ ọlọ́run nìkan. Ó gbà pọ́lọ̀ Allah subhanahu wa ta'ala wahidun fi rububiyyatihi wa wahidun fi uluhiyyatihi wa wahidun fi asma'ihi ó wá gbàgbé ẹni rẹ̀ tó bá ti gbàlú ilé yìí wá tọ́jú ẹni yẹn kó wá lọ mú oníwòde kí láti ó oníwòde ni pé aláṣẹ ilé pé ò gbọdọ̀ bá ṣe tọ́ àwọn ọ̀dọ̀ bá jùlọ ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ò gbọdọ̀ mú oníwòde sáré gbọdọ̀ mú oníwòde fanṣáàdàláhà ẹni tó yẹ kó wọn takùtọ̀ lọ́wọ́ àtúnṣe òun wọn ṣe ṣe ìkà kò fẹ́ gbọ́rọ̀ àdínẹ́bì kò fẹ́ tẹ̀lé ojúṣe ọlọ́ọ̀ kò fẹ́ gbàtà láàmú àrùn ọ̀tà àrùn kò kí ń ṣe tàbí ṣe kú ló máa ń ṣe irú ẹni yẹn o ní mú ní wọlé wọlé wọ̀dé tí wọ́n sọ pé ẹ̀rí lọ dùkú rẹ̀ o ní mú ní kò rí kó sùn ṣe oòrùn ìbámu lágbára rẹ̀ Ìbàdàn ní Ìbàdàn mẹ́tíwá Àjọ àbàṣírà wọn lábàá. Àwọn bàrá náà sọ àwọn àwọn Yorùbá lábàá. Àwọn ní orí kò rí tí wọ́n náà kò rí kò sí. Ẹgbẹ́ tó wà sí láti kò sí ní rẹ̀ kan fàì. Sẹ́yìn, ẹni tó wáyé pé yọ àdàlùmá àwọn súnlá kò rí orí kò rí. Àwọn ènìyàn tó ní kò wá sí ni pé àwọn ìsẹ́kẹ́kẹ́ ti nu tó bá ṣe ẹbí jọ ní ìjẹ́bí àtàríkù ẹjọ́ ń bá dùkú àdúgbò àjẹ́jẹ́ mi ẹjọ́ lọ ìyẹn bá fi ìjẹ́ ìjẹ́ káàkiri ìbàjẹ́jẹ́ mi ó máa dàrí pọ̀ ìjẹ́ fọ́sùn ìbàjẹ́jẹ́ mi ó máa dàrí pọ̀ sọ́ọ́ kẹ́rin dàrí pọ̀ ìbájá gbogbo inú àdúgbò wá bàtẹ́ ẹ̀wà lọ sí ẹjọ́ ń ṣe ẹ̀yìnbọn níra yín bára yín lò náà nìyẹn àdúrà nù àrẹ ṣùgbọ́n wà láti rí pé oníjà láti rí ẹ̀ oníjà kan máa ń lá àfẹ́mọ̀ pàlàwọ́dá orí bí àwọn ìrẹ́ mú yàtọ̀ látàgbára lẹ jẹ́ oríkòsùn ẹ̀mí lọ́jẹ́ kò rí ẹ̀mí lọ́jẹ́ wọlé ṣùgbọ́n in tó bá jà ní pọ̀ ẹ̀mọ̀ tó láyé ní ẹ̀tọ́ rẹ̀ ẹbí jà ní pọ̀ ẹ̀mọ̀ ayé lẹ́fẹ̀ẹ́ ẹbí àbáwọn òbí ẹ̀yẹ tí wọ́n bí ẹ wàá fún wọn ní gbogbo láì kí gbogbo ọmọ ọmọ fún gbogbo òbí àtàrà àwọn ọwọ́ ní wọ̀nà òkáàrẹ́ wọ́n wá ní kódà kú jẹ́ pẹ́ni tó súnmọ́ ẹni tó súnmọ́ ẹ̀rọ ṣùgbọ́n tẹ̀fẹ́ ló pẹ̀ yìí sí wọ́n lè bẹ̀rẹ̀ àwọn ah, ìwọ òwò lọ́wọ́ ilé tí wọ́n wò kí ọba ìpamọ́ jẹ̀dẹ̀ ọmọ sí méjì kílẹ̀ ayẹ́kọ̀ọ́ ó lẹ́nu tó bá yẹ kó mọ́ ta pa ọ̀la àkókò jẹ́ ayẹ́kọ̀ọ́ ló gbọ́dọ̀ mú níwọ̀ lé ọ̀rọ̀ kìkì mo wà tẹ̀lé ọ̀rọ̀ tó bá dé tako ọ̀rọ̀ yìí áyà tó lẹ́nu wáyé wá ti dínú ni. ọ̀rùn dára ọ̀rọ̀ bá nìkan láti ẹ̀kọ́ يؤمنون بالله واليوم الآخر قلوا أن لا تجبقون إلى لي قول ولا رجوع في دون نجا فتح الله أها واليوم الآخر وما قصد من القيامة يا الله هو الله مدير يعني قام لمن يشكي كتابه الله ومن بغض الله ومن بغض الله ولو كانوا kó dákò bá jáwọn bàbá tó bí wọn lọ́rùn wọn náà kò bá jáwọn bàbá tí ó bàbá fẹ́ wá ìdọ̀rọ̀ yìí ó takùtọ̀ náà takùtà lẹ́yìn ó gbógun sí tọ́lọ́ ó gbógun sí anábì Ibrahim alẹ́sùlápọ̀sùlá kí anábì Ibrahim náà ṣe ó ṣe ń wà dáa àmọ́ kò sí bẹ́ẹ̀ ó sì ń fún ní ẹ̀tọ́ ìjẹ́ bàbá àdúgbò lẹ́sọ̀ bí ó sì gbà fún bàbá wáyé kọ́ máa fẹ́ yá àbá ẹni bí ìfẹ́kùn pé ìrẹ́ ah, bàbá mi dáadáa ìrẹ́ bàbá mi pàtàkì ah, ah, my, my darling father my lovely father my gbogbo ẹ̀ father alọ́yàdọ̀ rẹ̀ ṣùgbọ́n tó ojú ẹ̀ pé ní my ìdílé kan padà ṣé ó torí ẹ̀ bá bọ̀ tẹ̀lé ogun lọ́rẹ̀ rẹ̀ ó bá ní àwọn ààrẹ náà tó dàkú dáhùn ọmọ lórí rẹ̀ wọ́n lọ́pọ̀ àmẹ́bìnrin ọlọ́wọ́ ìgbàgbọ́ máa lò gbọ́dọ̀ lọ́wọ́ ní pàtí tùbọ́bọ̀ sílẹ̀ ó sì ní ní fíìlì bàbá tó mà على أن تشرك ما ليس لك به ìgbàtí wò ní mọ̀ pa ìfàlá tó ṣe ìmọ̀ mọ́sẹ̀lá ọmọdé wà sọ sí ìhùn máa fi dúnìyà àmọ́dé ayé yìí fi dáadáa bá wọn lò wà sọ sí ìhùn máa fi dúnìyà fi dáadáa bá wọn lò ní àgbàyànwà tó àbọ̀ tí wọ́n láwọn ẹ̀tọ́ ọmọ ọ̀tọ́ bá gbé ẹni àmọ́ tó bá ti di ọmọ ẹ̀ dàpọ̀ ń bí inú kan ṣùgbọ́n ẹ̀sìn ẹ̀bẹ́ ni mo dìṣeré يؤمنون بالله قل لا وزاد ولا زنا وابو هذا اللي جامد كان من الله يعني أو أن يكتب إن شاء الله تقول بجهل وباع كم بابا وباع كم ماما أو إخوان وباع كم ماما يا ماما أو أصلا تقول وباع كم ماما من ديوان Òláìsẹ̀ ìjọ́sọ́fọ́ fi polómi ìmọ̀ àwọn ọgbọ́ àwọn wọ̀nyí, ọlọ́run ọba fi kọ bí ìmáà nì sínú ọkàn wọn. فأيدهم بروح منه فلو أباطوا وانكوا ونطا وتنكوا ولو بدوع لك لك Ayúwà àwọn ọ̀tọ́ wá dúó dédé báyìí tẹ́rù mú jẹ́ nígbà tó torí sọ́lọ́ yìí, ọlọ́wà fún àwọn ọmọ ọ̀dá ìgbẹ́nà tó ṣe pé jẹ́jẹ́ ìrìn tààkì àmàrá tákìrí أولئك أسأل الله سبحانه وتعالى في هذه المناسبة أن يجعلني وإياكم من حزب الله أن يجعلني وإياكم من حزب الله أن يجعلني وإياكم من حزب الله قال وطبعا دوبي أو يعني حزب الله أو إلى وين الله ألا أقول أو حزب الله هم ماذا؟ هم المفلحون أو المجرمون أو أبلغ الله سبحانه وتعالى أن يجعلنا وإياكم من حزب الله وأن يجعلنا وإياكم من المفلحين وأن يجعلنا وإياكم من المفلحين وأن يجعلنا وإياكم من المفلحين هنا إن شاء الله تعالى نقف اليوم ونسأل الله سبحانه وتعالى يجعلنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا فأعتذر إليكم أيها الإخوة والاعتذار كبير وعظيم جدا وقد علمتم أننا سافرنا إلى هناك وأننا انتقلنا من لاغوس إلى إلى عباد صح؟ اسم هذا المكان ال اليوم كان هذا على كل حال اليوم آه، وعسى الله سبحانه وتعالى لكم جميعا أن يوفقكم الله أحيانا وعيشوا من صدق خطار وخطاكم أقل أصبرين لسلورين قال كنا ولا جهات مختلفة إن ولا تشريك مضطر أن أن نقاشوا أيوة وأنت من أيوة ما شاء الله إلى الآن إلى إيش هذا ماذا تقول وأنت التي لابوس ما شاء الله وأنت لابوس لابوس هل أنت شطر باللولو؟ ما شاء الله بارك الله فيك قال طيب. أنت من أين؟ ها؟ لأنت ما شاء الله وأنت فأنت كذلك بارك الله فيك لا أقول لا أقول هذا من وجودي الذي لا يعرف ما له شريك وأرض إبادة إبادة لا وجود إبادة إجازة جميع جميع والأخوات كذلك يعني في جهات مختلفة آه، جزاكم الله خيرا وعلم آه، الله سبحانه وتعالى في الدور في الدور هذا دور علم وانت مظلوما في دولة ملايين الكلمان هو شيء كل شيء يقول من المهم يقول من دور يعني مقطع من المقطع من المقطع من المقطع Mọ̀ sórí nínú ìgbésí ayé lókà ìgbésí ayé ẹ̀ dáwọ̀ ìwà náà. Ó lè jẹ́ abájọ sí ọ̀rẹ́ láti gírí kan sí, "Ah! Ìgbà táwà ní dáwọ̀ ní ìdí ọmọ àbí lójú. Ìdí ọmọ níbàdàn, "Ah! Mo ní ṣe àbá kan pàápàá dájọ́ yìí. Èmi àti ẹ̀ lájọ́ mọ́ ń jẹ, ó lè tó jọ àbí lọ́jọ́ ìgbé. Ẹdún wa mọ́ ń jẹ ojú, àwọn ọ̀rẹ́ tilẹ̀ ní dáwọ̀. Ìgbà ẹgbẹ́ olúwọ́ máa wọ àwọn ọmọ àmọ́ ọ̀rẹ́ tilẹ̀ dáwọ̀. Ìjọ́ ni bàbá pàdé ìgbé agbájọ ìgbà tí a ti pàdé wá pàdé ká lórí wà ní ẹlẹ́wọ̀sìdì ìlú ìdámi àgbọn, ẹlẹ́wọ̀sìdì ìmọ̀hájẹ́ ìpàdé rá wọ́n pàdé wọ́n kò wọ́n gbàtàrà ní dáwọ́rọ̀ àgbàyà rọ̀ wájẹ́. Àgbàdáríká, mẹ́rùwà gbogbo. Ọ̀nà wọn wà wọn wà. Mẹ́rùwà wọn ọ̀nà àgbàgbogbo àgbàgbogbo. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìmọ̀ náà, àwọn àgbẹ̀ ah, ọkùnrin kan bẹ̀rẹ̀ dáwọ́rọ̀ ah, á, ológun pàálẹ̀. Àgbàdá بعض المسائل أو مسائل بتاعت الصوت أو مسائل بتاعت الحروب سوى جواب ومجواب أو من واجب أو أو مواهب بتاعت المكوى فإذا بين جواب ولا مشيخ بيه سوى سوى البعض كثيرة طول هي بعض المجرى أقول جيدا أيام كنا في البطلة قل لي بعد فتحت اللغوية ذكرها أحد مشايخنا جزاه الله خيرا دعوانا الفصل الأول الثاني فنقول لي بجد تقريبا أنه بجد wa after asum sanwa báyìí àtúntò yẹn àtúntò lọ́nà ló wà lọ́nà ló ń jẹ́ ọ̀rọ̀ àpárá gbé lọ pé ìṣẹ́lẹ̀ àlúgbò wà kéde ẹ̀ lọ́gbọ́n lẹ́gbẹ̀ẹ́ àrí kèrè padà after ten years after ten years àti dáàbì àti bọ̀ kálukú bá tẹ̀ lọ ẹgbẹ́ lọ dáàbì àti sọ ní tó máa tó lọ olùkàlùkù kò ní sọ́gbà kálukú lọ láti sàkírà after that mílíọ̀nù sàkíjọ ìlú àkọ̀rọ̀ tí yìí wà láì sọ ìjọsìn onígbìn gbogbo àgbègbè lọ́mọ يبدي دورات علمية مقطبة ومن داخل مشارو كان به نحكي لإسرائيل يان يعني من دوين وراء فوائد حبيب فس الله سبحانه وتعالى أن يجعل هذا في ميزان حسناتنا وحسناتكم وأن يتقبل منا ومنكم صالح الأعمال اليوم نعتذر إليكم أيضا يا دارات ونقدر أن نرزق لنا المربى في توقيت آه، تاريخ ونجيب ان شاء الله تعالى فلا بد ذنوب مسلمين قانونين نسأل الله سبحانه وتعالى أن يوفقنا جميعا وأن يصدق قدرنا وقدركم بالله سبحانك اللهم وبحمدك شاء الله لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته